"Ẹ kú ìpalẹ̀mọ́. Ẹ kú ìpalẹ̀mọ́. Ẹ kú ìpalẹ̀mọ́." "Ẹ kú ìpalẹ̀mọ́" means best wishes. "Ẹ kú ìpalẹ̀mọ́" means best wishes. "Ẹ kú ìpalẹ̀mọ́ ìgbéyàwó yín." "Ẹ kú ìpalẹ̀mọ́ ìgbéyàwó yín